الحمد لله رب العالمين الحمد لله الذي جعل للعمل منزلة شريفة في الإسلام أي من كان ذلك العمل بشرط أن يكون مباح الأصل نافعا غير ضار قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة فدلت الآية على إكرام الله تعالى للعاملين من الرجال والنساء عملا صالحا بالسعادة في الدنيا فعلى المسلم أن يغص على عمل الصالحات وأن يخلص نيته لله تعالى في كل عمل صالح بقول الله سبحانه وليبلونكم أيكم أحسن عملا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل يا معشر التجار إن هذا البيع يحذوه اللغو والحل فشوبوه بالصدقة وفي لفظ يا ما معشر التجار إلا الشيطان والإثم يحضران لبيع فشوبوا بيعكم بالصدقة أخذه التلميذ وغيره صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد adáfẹ́ fún ọlọ́wọ́ ọba ọba lè wí lè ṣe ọpẹ́lú fún ọlọ́wọ́ ọba wa ọba ogun àgbà ńlá ayé ọpẹ́lú fún ọlọ́wọ́ ọba wa ọba tó yẹ pé ó ṣe fún gbogbo iṣẹ́ kọ́ wà ní ipò tó yẹ pé ó nínú sílá iṣẹ́ yóò iṣẹ́ náà rí kọ jẹ́ iṣẹ́ isi iṣẹ́ isi ọwọ́ iṣẹ́ ẹ̀fẹ̀ iṣẹ́ òwò iṣẹ́ ìyówù tó rí kọ ó jẹ́ wà ní ipò ga osisi ìbò tó fi ìlú àlùbáríkà tó pọ̀ pẹ̀lú májẹ̀mú lọ́wọ́gbà ti iṣẹ́ bá ti jẹ́ pé iṣẹ́ dáadáa ni iṣẹ́ náà sì máa ń fa níwá òkú nira báyà gẹ́gẹ́ bọ́lá ọmọ bàbá àdékọ́ láti sọ fún wa inú sọ́rọ́tò náhàlì láyà náà ti sẹ́wọ̀n pé mọ̀nà àmìlá sọ́ọ̀lẹ̀ hamin dákàrí wà ń ta òwúwà mọ́mẹ́ni fàlànà ìyàn náà hayá àtàntọ̀ yìí bá ẹni yóò tó bá ṣe iṣẹ́ dáadáa yálà nínú akọni àbábo tó ń tọ́ àwọn ọlọ́run bó jẹ́ kó lo ìṣẹ̀mí èyí tí ó jẹ́ ìṣẹ̀mí tó mọ́ ayọ̀ yìí òun ló fi ń tọ́ka wa sí pé ọlọ́run bọ́ba alẹ́kẹ́ọ́lá ó ṣe àpọ́nlé fún gbogbo àwọn tó yẹ fún ọba jẹ́ òṣìṣẹ́ yálà lọ́kùnrin ni àbí lóbìnrin tọ́ba pé iṣẹ́ wọn tí wọ́n ṣe iṣẹ́ dáadáa ni èyí tí ó jẹ́ kí wọ́n sorí rí ìtìlẹ̀ ayé yọ́ máa bẹ fún gbogbo mùsùlùmí kọjẹ́ nìkan tó pé iṣẹ́ tí ọba yẹn láàyò kọjẹ́ iṣẹ́ tó dáa kọjẹ́ iṣẹ́ rere yálà èyí tí ẹkọ́ jẹ́ pé iṣẹ́ tí ó fi rẹ̀ táyé ni tàbí èyí tí ó tún lọ ọ̀tẹ́bá níwájú ọlọ́run bákan náà ó sàfọ̀mọ́ sẹ́nà ó lè bá ní ìbùkún nínú pàápàá jùlọ gẹ́gẹ́ bọ́lá ọba sọ pé a máa dán yín wò tani tó ṣe pé ń ṣiṣẹ́ dáadáa nínú òun ni jọsí tọ́sí lódodo asóní alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ẹwùsùn ọlọ́wọ́ bá ní ṣe sí ọlọ́wọ́ bá ní pẹ̀lú ẹni tọ́sọ nínú ọkàn nínú rẹ̀ báyìí pé yà máa sára tuta mo pé gbogbo ẹ̀yin inna

béèyàn bá ń tà béèyàn ń rà ṣẹ̀tọ́ ló dúró tì í ń bẹ̀ béèyàn sì ti ṣe lọ́hùn náà kò ní fi yàn lẹ̀ ó ń ṣe ọlọ́run ọba lórí bẹ́ẹ̀ ó ní pé ẹ̀yà ṣàtúnṣe káràkátà yín pẹ̀lú ti sàárà ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alaihi kọlọ́ba ara ní ọ̀sán a àwọn tá jẹ́ oṣù ọlọ́run ọba ẹjẹ́ apáyà ọlọ́run níbi káràkátà wa gẹ́gẹ́ bá ti sàlàyé fún wa ní ìjẹjọ́ nípa àwọn òwò èyí tó ṣe pé mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dá sí ó fi wáyé pé lẹ́nìí pẹ̀lú àánú ọlọ́run a máa sàlàyé nípa àwọn iṣẹ́ èyí tó pé tí mùsùlùmí bá ń ṣe ó máa dáa púpọ̀ ọlọ́run bọ́ ọba àlejò ọlá ó gbóǹtẹ̀lú bákanáà anájọ́wà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe káàrí fún gbogbo àwátà bá ṣe iṣẹ́ náà iṣẹ́ òwò ṣíṣe iṣẹ́ ọwọ́ àti iṣẹ́ àgbẹ̀ àwọn sẹ́mẹ́tẹ̀ẹ́ta yìí ọjọ́ iṣẹ́ kan tó pé ọmọ ìdé ènìyàn tó bá mú ọ̀kan nínú rẹ̀ tí bá tún wá ètò jẹ́ ọmọ rẹ̀ ọlọ́mọ ọba àdéjọ́lá ìṣẹ́ ní ọba fi àdùbáríkà sí ìbára náà ẹgbọ́n tọ́lọ́wọ́n bọ́bá ní kí ọlá ń sọ nípa tí ń sọ nípa òwò àti iṣẹ́ ọwọ́ lápapọ̀ kódà ọba àjẹ́ iṣẹ́ oko ọlọ́wọ́n bá ní pé wábi tẹ̀lé sí máa àtàkọ̀ lọ́ọ̀bù jẹ́ ọ̀rọ̀ àhírà ìwé èèyàn máa rẹ̀ kà lọ́dọ̀ ìpín èyí tọ́lá bá pín fún olórílẹ̀ ayé agbàgbé ọ̀ ayà yìí tó fi jẹ́rì fún wa pé gbogbo báyìí yóò ká máa tẹ ìjọsìn tó ọlọ́wọ̀n ọba tọ́ka fún wa pé ká wá ètò ìjẹ mú ayà yìí iná ọlọ́wọ̀n bá fi bẹnu àtẹ́ ju gbogbo ẹni tó bá yọpọ̀ bá ní pé gbogbo ilé ayé òun òun sá máa jọ́sìn ni òun ò ní wáyé kí láàjẹ́ kí láàmù yọ́ máa wá bá wọn ọlọ́run bọ́ ọba lékè ọlá ó oyè pé rárá o bọ́ọ̀ bá ti ń wá ohun tó dé bá ń jẹ́gbẹ̀rẹ̀ kìyàmà má gbàgbé ìpín rẹ̀ nínú ìpín ìkìlẹ̀ ayé ṣeun tó burú kò ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n jẹ́ pé kí wọ́n náà kọ́lé kò ṣeun tó burú kò ṣiṣẹ́ ṣiṣẹ́ kí wọ́n náà ra nǹkan àgùn kò ṣeun tó burú kò ṣiṣẹ́ ṣiṣẹ́ kò fi àwọn iṣẹ́ alágbàáyíkà kò fi lé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ ọlọ́run bá sọ fún wa nínú sọ́ọ́sì lè kọ́sọ́ kóran twenty eight verse seventy seven pé wọ̀lá táǹsà lè fi ìbàkàlẹ̀ tó nìyà mọ́sàgbé ìpín tiẹ̀ náà láyé táwọn yẹn bá ní ìpín pé mo fẹ́ dì mo fẹ́ dè yìí mo fẹ́ dè yìí ìwọ náà wá wo ìwọ náà fẹ́ dì nínú ihun tí máa ń jẹ́ kéèyàn jẹ́ aláìsìkì lórí ayé ẹnu pé má wọ aláwájú ọmọ bàwá jẹ́ ní tí ó tẹ̀lé ọjọ́ náà àwọn àtàjẹ́ òsìn ọlọ́run gbogbo ṣẹ́ iná ẹ̀ ní máa ń fa okùnfà tí ẹ máa fi ní àìsìkí lọ́wọ́ ṣùgbọ́n ní ọba jẹ́ mùsùlùmí iṣẹ́ tó wọ́n wà òun náà ní iṣẹ́ tó wáyé pọ́ bá jẹ́ iṣẹ́ alálùbáríkà iṣẹ́ tó wọ́n wà òun náà ní iṣẹ́ tó wáyé pé ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ mọ́ iṣẹ́ tó wọ́n wà òun náà ní pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ bá jẹ́ iṣẹ́ rere iṣẹ́ tó wọ́n wà òun náà ní iṣẹ́ tó yọ kò sì ní kó bá àwọn èèyàn láwùjọ ó ti wùlẹ̀ ọmọ gbogbo ẹ̀dá bá a pé kó wọn ní kan tó wọn fi máa wá ètò jẹ nínú tọ́lọ́wọ́n bá ń fẹ́ fóun ni ó lóore fún ojú kọ́ máa lọ sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lọ wọ́n fún ni àbí wọn ò a ó burú lọ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn tí ẹ dákun ẹ fún mi ń ẹ

ní ṣọ́wá tó bá kọ́wà áyà 275 ọlọ́run bá ní pé wà hálọ́lọ́ òlè báyà wà hálọ́mọ rírà tẹ̀rí káràkátà ìfí òwò ìwọ̀n ọlọ́run ọba òun ṣe lẹ́tọ̀ọ́ kọ́ lọ rajà wá látọ̀nà tó jì àbọ̀nà tó súnmọ́ ó ti wá tún ta ọlọ́run bá lóun máa yọnu sí o òun máa ṣe lẹ́tọ̀ọ́ fún àwàtà jẹ́ ọmọ ìdè ènìyàn iṣẹ́ yìí láta agbọ́dọ̀ wọn bá lẹ́kẹ́ lóhun ṣe lẹ́tọ̀ọ́ láti jẹ́mta lóhun ṣe rìbá owó èlé òun ṣe é léwọ̀ fún wa bákan náà májá gbàgbé nípa ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa pé alìbàyà á níbi níkẹyà máa lámú ẹ̀ka sọ̀rọ̀kọ̀ ẹni tí ń rà àtẹni tí ń tà àwọn méjèèjì wọn láǹfààní fún wọn máa tẹ̀sà lọ́dọ̀ ara wọn wọn fẹ́ ra nǹkan báyìí èló lẹ́ ń tà iye báyìí láǹtà tí ọ̀gbá iye báyìí tẹ bá lè san iye báyìí ẹta ní iye báyìí fún mi ọ̀gbà ẹsẹ́ ní iye báyìí wọ́n láǹfààní kí wọ́n máa tẹ̀sà láàrin ara wọn bẹ́ẹ̀ máa ń alamu yẹ tàfàrọ́kọ̀ lọ́wọ́ ọgbà tí kẹ́níkejì ọba ti pínyà tọ́bẹ̀ ṣe fà á tó yẹ kó wọ́n ti rà wọ́n ti tà láàrin ara wọn wọ́n ti sanwó tàbí wọ́n ti fẹnu sanwó wípé wọn òun ti rà á òun sì ti yọ́nú sí wọ́n ìtì sọ̀pínyà láàrin ara wọn ọ̀gbọ̀nà tó jẹ́ pé yọ́ wá di àárín jà yóò ti wá rí ọjà ní èyí tó tún lẹ́ẹ̀sì ju ìtọ́ra lọ kọ́ wá lóhun ọ̀rà mọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ̀sẹ̀ kọ́kẹ́ lóní odé kó wọn tún fẹ́ rà léyìí tó ju iye sẹ́yìn àkọ́kọ́ ti pè é lọ kó lóhun ọ̀tà mọ́ ó sọ ọlọ́run bá nípa nípa ayé níbi ní kíyà olùtajà atólórajà wọ́n láǹfààní kí wọ́n máa ṣọ̀tà láàrin ara wọn lọ́wọ́ ìgbà tí wọ́n bá ti ṣòpin yìí tí wọ́n bá ti pínyà láàrin ara wọn tàá ní iye báyìí fún mi ní ìta ọjà iye báyìí ń kọ́ ọgbà ṣe ní iye báyìí fún mi ní ìgbà ọjà iye báyìí ń kọ́ ọ̀dẹ̀ ẹ̀sẹ̀wó lọ́wọ́ ìgbà tí wọ́n bá ti jọ ń ṣe léyìí ẹnìkéníkejì ọláǹfààní pé ìlè rà ọjà èmi ní ò lè ta ṣùgbọ́n tí wọ́n bá rẹ̀ mú síbì kan tí wọ́n ti jọ gbà fúnra wọn wọn ò gbọdọ̀ jẹ́ nìkan tó pé wọ́n tún wá láwọn ọ̀rà mọ́ ò kàyìn sọ́jà pẹ̀lẹ̀bẹ̀ yà ń táwọn olùsòwò àti olùtajà tó lọ́rajà táwọn méjèèjì bá jẹ́ nìkan tí wọ́n sòdodo fúnra wọn níbi ọjà tí wọ́n ń tà wà bá yana wọ́n sì ṣàlàyé ọjà yìí fúnra ara wọn pé ọjà yìí àdéhùn báyìí ní bẹ́ńbẹ́ ọjà yìí wọ́n ṣàlàyé rẹ̀

tí wọ́n bá fi nǹkan kan pamọ́ fúnra wọn bí káràkátà yìí àléébù kan bẹ́ẹ̀ wọn ọ̀sọ́ ẹni tí ó ta ọ̀sọ́ àléébù tí bẹ́ẹ̀ yìí ọ̀sọ́ fún bẹ́ẹ̀ náà lẹ́ni tí ó náà òun náà jẹ́ nìkan tó pé nípa pé ọjà yìí èmi ra ní kí n mọ iye rẹ̀ náà ni wọ́n jẹ́ nìkan tí wọ́n ti parọ́ fúnra wọn fàáṣà áńyẹ̀ rìbẹ̀hà rìbẹ̀hà ní lẹ́bíwá muhammadu sallá sọ́nà kó ṣeéṣe kẹ́nìkẹ́ ní kejì wọn kí wọ́n rà tàbí kí wọ́n tà kí wọ́n sì jèrè kí wọ́n rí èrè fún orí pọ́fíìtì ń bẹ̀ tòótọ́ ṣùgbọ́n bí wọ́n ṣe jèrè tó yìí yóò mú ẹ̀kọ́ bárakàtù báyìí ní ìmọ̀ àlùbẹ́kà ti ń bẹ́ ń bèèrè tí wọ́n jẹ̀ yìí ọlọ́run ọ̀bọ yìí ọkùnrin bẹ́ẹ̀ táwa náà wo àwọn tí wọ́n ń tà tí wọ́n ń rà lónìí kì ṣe pé bóyá wọ́n ń tà wọ́n ń rà àwọn òjèrè wọ́n ń jèrè bẹ́ẹ̀ tó tọ̀ ṣùgbọ́n látara pé wọ́n ń parọ́ fúnra wọn wọ́n fi àléébù tí ń bẹ́ ń bí ọjà wọ́n pa á wọn wọn ò fi hara wọn wọn ò sòdodo fúnra wọn wọn ò ṣàlàyé ọjà yìí fúnra wọn ìṣe lọ́lọ́wọ́n bá yọ àlùbáríkà tí ń bẹ́ ń bí owó wọn ìṣe lọ́lọ́wọ́n bá yọ ọkọ̀ bẹ̀ fún wọn sẹ́yìn tí ń tajà tóun bá sòdodo ṣùgbọ́n ni tí ń rà òun lọ́ parọ́ ẹni tí ń sòdodo ọlọ́run bó fi ìbùkún sí jẹ ẹni tí ń rà ọlọ́run yọ ìbùkún yìí kò Tọwa tọ́wọ́ ẹgbẹ́ ẹni tí ń rà òun ló sọ òdodo ṣùgbọ́n ẹni tí ń tà parọ́ fi ìbùkún sẹ́ni tí ń rà ẹni tí ń tà yọ ìbùkún bí tiẹ̀ àwàtà ni òṣùwọ̀n èyí tí sallallahu ètò sí ọwọ́ tó yẹn bá ní iṣẹ́ kan tí ń ṣe tí fi ń jẹun alẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé ma akala ahadun ta'aman qat khayran min an ya'kula min amali yadihi ọmọ ẹ̀dá kan ò ní jẹ́ nìkan tí pé yóò máa jẹ oúnjẹ kan tó ń jẹ ní àwọn alálùbáríkà nínú tí ó lóore tó tó oúnjẹ tó pé ọwọ́ ara rẹ̀ ló fi pawó rẹ̀ ló fi ṣe é

olùjẹ́ nìkan tí pé máa ń lo orin tí máa ń ṣe ẹni jáde ní lónìí ara tí máa fi ṣe ẹni jáde ní ohun tí ó wúlò nígbà náà ọlọ́run bá ti bá ṣe àgbáríkà sí òwò tí ó ṣe yìí eléyìí láti mọ̀ pé nínú iṣẹ́ ọwọ́ tọ́lọ́run bá òun náà ní wà bákan náà nígbà Muhammad wọ́n fi lọ́rọ̀ kan nínú ọ̀rọ̀ rẹ̀ ń ṣe ọlọ́run iṣẹ́ òwò èyí tí fi ń lọ́sibẹ̀ẹ́kà náà àlẹ́bíà Muhammad sallah sọ pé a máa lọ rọ́jò níbi yẹ́dẹ̀ iṣẹ́ tí ọmọ ẹ̀dá bá fi owó ara rẹ̀ ṣe á nínú àwọn tó tọ́ lọ́sibẹ̀ẹ́kà náà ni ò wọ̀pọ̀ ló bẹ́yìn ẹ̀yìn mọ́bòrò bákan náà gbogbo káràkátà gbogbo òwò tó bá ti jẹ́ òwò tó yẹ pé ọjẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run á nínú iṣẹ́ tó ní àlùbáríkà jù ni nínú sọ́ọ̀tù òjì ẹ̀mú tó ní àgbáríkà jù lélẹ́ yìí wà àfáwà hakim lójú àdísí jáde tí àfáwà ìmáàmù dàbí ti bá wa ló ń náà àfáwà muhammadu mọ́sẹ̀ rí wọ́n jẹ́ nìkan tó ṣe pé arákùnrin kan wá bá náà wọn lábá nígbà arákùnrin yìí àfáwà muhammadu mọ́sẹ̀ rí nínú àwọn tàbí yìí ni ọdún kan náà ni wọ́n jọ kú àti tàbí ìyẹn náà sì ní one ten ọdún ìjírá nígbà tó di 110 ten muhammadu Muhammad bin Sirin kú ọdún yìí náà sì ní sàábí tó kú gbẹ̀yìn náà kó orílẹ̀ ayé lẹ̀ Muhammad bin Sirin ni wọ́n sọ fún arákùnrin yìí pé máa dáta tẹ̀jẹ̀ kí ló dé tọ́ máa kí ló dé tọ́ máa lọ kọ́ máa tún ta ìbí kọwa wà bà lè mọ̀ pé kọ́ máa tà máa yìí ah iṣẹ́ tó máa dá púpọ̀ ní o ó ní pé káwọn Abubakar táàjìrọ̀ kọ̀rọ̀ ìṣe tọ́ọ̀bà sọ pé olóore ọ̀sá lóore tábùbákì tọ́ọ̀bà ní pé èèyàn pàtàkì ní ọ̀sá pàtàkì tó Abubakar Abubakar tó jẹ́ àlífà alákọ̀ọ́kọ́ tó jẹ́ wàlíyà alákọ̀ọ́kọ́ lẹ́yìn àwọn ń sọ fún wa pé ibùn sí rí ń sọ pé Abubakar yìí olùṣòwò fáwọn ọkùnrin ṣe ni ní máa ń rà bẹ́ẹ̀ ní sì máa ń tà tó bá fẹ́ wò pé wọ́n lórí ẹni olórí jù ọ lọ títà Abubakar olùṣòwò ni kí ló dé tí wọ́n náà máa ṣòwò ọ̀rọ̀ yìí ló já mọ̀ pé á ní máa rà ní máa tà ọmọ àlálùbáríkà tó pọ̀ nínú àwọn tá a jẹ́ òsìn ọlọ́run eléyìí lọ́fà tí àwọn olùmọ̀ fi ṣàlàyé nípa pé ọ̀nà ìwájẹ́ mú ọ̀tayọ̀ ọ̀nà mẹ́ta tọ́bẹ̀ fi kó lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo yókùn ìsọ̀nà ìwájẹ̀ mú tó jẹ́ àláàrí náà alákọ̀ọ́kọ́ àzẹ́rà á iná ní kí èèyàn máa dáko tí èèyàn bá ń dáko nínú sẹ́tẹ̀ pé wọ́n bó ń tẹ̀lú ní bákan náà àṣìnà á kí èèyàn máa ọfà tóbijọ́ jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ àìpé olólóore jù nínú ọ̀nà títẹ́ pín sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé kátàkó lólóore jù ni àbí iṣẹ́ ọwọ́ òun lólóore jù àbí òwò ṣíṣe òun lólóore jù àwọn olùmọ̀ fi mọ̀ ẹra wọn lórí ẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọ́n sì pápọ̀kan mú pẹ̀lú ohun tó hàn wọn àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ah òwò jù ẹgbẹ́ ilẹ̀ gbọ́n tọ́lọ́wọ́n bá wípé

isi ọwọ́ òun ló lóore tẹ́lẹ̀ iná ẹgbọ́ tí a níbi wa Muhammad sallallahu alaihi wasallam nípa pé nínú iṣẹ́ tó ní ìbùkún nínú tó lóore jù òun ní iṣẹ́ tó ìlà fọwọ́ ara rẹ̀ wa ní sàlá nìkan pé yá ní amadi yẹ́dẹ̀ ń jẹ di iṣẹ́ ọwọ́ eléyìí sì ni ibi tí ìmọ̀mù wa níwáwí lọ nípa pé iṣẹ́ oko òun lọ́lọ́lá jù lódodo wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí wa látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi di ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ pé téèyàn bá jẹ́ àbẹ̀ tó ṣe ń torí tọ́lọ́run òun lọ́lọ́lá jù wọ́n wá bẹ̀rẹ̀ sí kó àwọn àdìsí wa ìtayé rẹ̀ lè má gbà wá ṣùgbọ́n tá a sọ jẹ́ ń bẹ̀ fún wa inú sọ́yìn Muslim pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó fi dọ́dọ̀ àfáwà bó rẹ̀ rán àbúrò yóò sọ fánàbí wa Muhammad sáádà tó ń sọ báyìí wípé máàmì muslim yẹ́fùrò sugarsan kò ní sínú mùsùlùmí tó wá jẹ pé yóò gbin igi kan nínú igi ìlà kánàmà akàdà nínú ìdáhù sàdàkà àfikún sí pé gbogbo ohun tó bá jẹ látara di eléso rẹ̀ yìí sàárà ni wọ́n máa jásípò àdéhìsì yìí láwọn olùmọ́bí ṣàlàyé nípa pé tí èèyàn bá jẹ́ àgbẹ̀ nínú ohun tó yẹ kó mú lọ́kùnkúndùn òun náà ni ohun tó ṣe pé yọ́ máa dé bá lọ́dọọdún kọ́dà yóò fi ilẹ̀ káyé lọ àwọn ọmọ rẹ̀ náà ti jogún ẹ̀ pẹ̀lú eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní òmójútó mọ́ lónìí àwọn àgbẹ̀ àwọn kágbínkó tí ó tún ti jáde ní wọ́ràntísà iná lọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ mú lọ́wọ́ lónìí ni wọ́n mójútó pépò láti láti olóṣù mẹ́fà láti tìrírí jẹ́ǹdẹ̀ pàápàá òun náà dà ṣùgbọ́n àníbíwa Muhammad sallallahu alaihi wasallam ó kú ìtẹ̀lù púpọ̀ fún gbogbo iṣẹ́ àgbẹ̀ èyí tó bá yẹ pé kéèyàn ṣe ọmọ wa mú èrè rẹ̀ lọ́dọọdún mú òun gẹ́ sáyé lọ àwọn ọmọ rẹ̀ náà tún bá àwọn ẹ̀sìn ni kéèyàn gbin àwọn àwọn igi àwọn eléso tí ó máa jẹ́ pé ọdọọdún ni wọ́n máa jèrè rẹ̀ ọfà àti àníbíwà Muhammad sallallahu alaihi tó fi kọ́ àwọn sàádé níjọ kan pé igi wo lẹ́wọ́ pé máa ń so èso rẹ̀ lọ́dún ní ọmọ kó tó dípá níbi wọn àsọ fún wọn pé òun náà ní ní máa ń so lọ́dọọdún tí ó tọ́fà ju pé ewu bí ó ti máa so lọ́dọọdún ní yóò máa só ti gbòòjò bẹ́ẹ̀ ni yóò máa só ti gbẹ̀rùn ẹni ó gbìn yí yóò jèrè jèrè jèrè jèrè jèrè yóò padà sí ilẹ̀ sáyé lọ àwọn ọmọ yóò fi dé bá ó ń ṣe ọlọ́run ọba tó fi bòǹtẹ̀lú púpọ̀ kó tó pé iṣẹ́ àgbẹ̀ èèyàn kọ́ máa lọ agbọn ìyí púpọ̀ jù igi téèyàn ó gbìn téèyàn ó jẹ pé lẹ́yìn bí ọdún márùn-ún tí wọ́n máa kéré ń bẹ̀ lọ lọ́dọọdún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ni wọn mélòó lọ́kùnkúndùn máa láwùjọ wa àwọn bàbá wa wọn mélòó lọ́kùnkúndùn púpọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àgbẹ̀ lónìí èyí tó ṣe pé yóò tètè mérè wá pápá lẹ́yìn oṣù mélòó iná ni wọ́n mú lọ́kùnkúndùn wa Muhammad sáádà àrùsán sọ pé kò musulmi sínú mùsùlùmí tí ó wá gbin eléso kan nínú igi àyà àbíkó gbogbo ohun tó bá jẹ látara igi eléso yìí ó jẹ́ pé yóò máa jẹ sàárà fún ọmọ sára òun ọ̀jẹ́ nìkan tó gbó mu pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí yọ̀ǹda ọlọ̀ jalè ẹni síbẹ̀ náà bó ti ṣe ẹ̀ tó ẹni tó gbìn yìí lámù sọ̀dàpá sàárà ní tó máa láyé sọ̀rọ̀ owó ilẹ̀ ẹni kí o ní rẹ̀ àyàfi pé ihun tó fi rẹ̀ yìí yóò tó máa jẹ́ sàárà fún àwọn olùmọ́ gbà sí àdínkù rẹ̀ tó òun náà ni pé igi oní igi tẹ́lẹ̀ ẹlẹ́ni bí ti mú èso wá ó pin tọ́pọ̀ pápò ní bí 500 ìwọ bá débẹ̀ lọ bá gé igi yìí ó ti sàdínkù rẹ nínú 500 yóò di lẹ́yọkàn oníwù lọ́dún mímọ̀ ṣùgbọ́n pẹ̀lú bó tún fẹ́ e yìí náà yóò tún jẹ́ sàárà àkọ̀mí tó pìn yín pẹ̀lú àna ọlọ́run nínú ìgbà muslim ló tún gbé jáde náà bákan náà ó ń ṣe ọlọ́run bá ní mùsùlùmí kan ò ní gbin igi kan tó jẹ́ igi eléso fàyà kòrò mínú ìsáná ọmọ ẹ̀dẹ́ ènìyàn wá ń jẹ látàrí èso yìí ẹni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń kọjá lọ lórí lọ́ka tàbótí ẹ̀wà wulẹ̀ jẹ́ nìkan tó gbé mútò wá ó ti mútò bọ́lẹ̀ lọ́bá jẹ́ nìkan tó tọ́ka tó fi mútò gbé lọ wà ládàbà abẹ́rẹ́ kò kan náà ló débẹ̀ lòun náà mú tiẹ̀ ń bẹ̀ wọ́n láà ọba sì jẹ́ pé yẹ ló bò wá lọ́jẹun tí ó jẹ́ ń bẹ̀ ilẹ̀ káàrin lẹ́hùn sọ̀dàpà àti máa jẹ́ sàárà àfẹni tó gbìn ín ilẹ̀ ìyàwó mélòó kìyàmà nítorí ìjọba kìyàmà àwọn àdéhùn yìí ni mú sọ pé gbogbo bá ń ni máa lọ ni náà sàárà yóò tún lọ bá nínú sàárè àwọn kódà àfìgbà tó ń bá tó gégi yìí lókùn tí ó máa wo tí ó máa wo èso bẹ̀ mọ́ níbẹ̀ ẹ̀kọ́ tí ó fi díjọ́ gbé lálẹ́ kì yáàmà ẹni tó bá fún ọmọ àgbàládà rẹ̀ lọ́nà pẹ̀lú àna ọlọ́run ó fi fa ṣe pé ọ̀pọ̀lọpọ̀ igi ń bẹnu gbó táwọn bàbá wa tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá máa kófà rẹ̀ lọ ṣùgbọ́n gbogbo àwọn alálàmọ́lẹ̀ ṣíṣe ni wọ́n lọ jífa wọ́n lọ jíkẹ́ yìí wọ́n sì lọ da dúró fáwọn ẹni ẹlẹ́ni àwọn tó ṣe kí wọ́n gbégbé yìí kọ́ máa jàǹfààní fáwọn èèyàn àwọn débẹ̀ ló ń wo pé igi yìí mà wúlò púpọ̀ lọ́ba bẹ́lù lọ́ba géńtì ẹ̀ á ìṣe ni dáadáa ló sòkọ́ ni dáadáa ọ̀sẹ̀ síwájú mọ́ bóun náà bá ṣe dáadáa tí kì í bá ń jẹ́ pé bá sì ń wu irúgbìn ń wu èso rẹ̀ lọ́dọọdún wọ́n máa lọ mú dáadáa rẹ̀ báyẹn èyí ń bẹ láyé ni àbẹ́yàn sí láyé mọ́ inú ìgbà wa mi tó jẹ́ gbàrá kẹta tí mo mú sùn tún gbé jáde bákan náà ó ń sọ ọlọ́run bá ní pé láyé kùsùn mùsùlùmù gàbùsà ni mùsùlùmí ò ní fi igi kan tó jẹ́ gire léso àti ìṣẹ́lẹ̀ lójú oyé wa pé tó tọba ògbò ògùn gire léso náà wà láàyè zira ọ̀zára ọwá gbìn àwọn ìṣe pé kó tètè mú kó tètè mẹ́rẹ̀ wá pápápá ìṣe pé náà làá kó sí lónìí tó yẹ ni ohun tó yẹ pé yọ jẹ ó ti wá gbin iná àgbàdo ló gbin ní tàbọ́kà àbàbà tàbó ti ilé tàbí rẹ̀sì tàbẹ́wà ọ̀yá kólómínú ìsánu wàlà dáàbà wàlà ṣẹ́yì ọ̀wá sẹni tí ó jẹ́ ń bẹ̀ nínú èèyàn lọ́jẹ́ ni abẹ́rin kò kan lọ́jẹ́ ni abẹ́ni ìjẹkan táwò tí ẹ̀kọ́ jú rí lọ́jẹ́ ni ìlà káàmẹ́láhù sàdàpà àbíkọ́ sí àgbẹ̀ ló lóore jù tí èèyàn bá lè mójútó dáadáa òun ló lóore jù tí èèyàn bá lè mójútó dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn olùmọ̀mí àwọn sàlàyé nípa pé iṣẹ́ ọwọ́ ṣíṣe iṣẹ́ ọwọ́ òun lọ́lọ́lá jù pàápàá jùlọ gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi sàlàyé pé òun ló lóore jù ihun tí ẹnìkọ̀ọ̀kan yín bá ń jẹ tó pé látara tí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ irú ẹni bẹ́ẹ̀ ló lóore jù ẹbẹ́yìn náà mọ̀ pé ànábì wa Dáúdà alayhi salatu wassalam kana yakulu min amali yadihi ibi iṣẹ́ ọwọ́ rẹ̀ iná ẹ̀mí ti ń jẹ ju gbogbo ẹ̀ lọ gbogbo tẹ̀ yóò téèyàn bá ṣe tọ́wọ́ á jẹ́ pé bóyá èèyàn ti torí tọ́lọ́wọ́ bá ṣe é torí kí wọ́n bá máa tọrọ torí kí bí wọ́n bá pa àyàn torí kí wọ́n bá lè jẹ́ nìkan yóò fún àwọn mọ̀lẹ́bí èèyàn ní jíjẹ múmu nírọ̀rùn ìyẹn bá fi ń ṣe òun ló lóore jù lápòsán rẹ̀ àwọn tá a jẹ́ òsàn ọlọ́run nínú àwọn iṣẹ́ ọwọ́ èyí tí epo ti wà tipẹ́tipẹ́ tí wọ́n fẹ́ já mójútó òun náà ni iṣẹ́ olùkọ́ iṣẹ́ náà máa dà púpọ̀ o bó tẹ̀yẹ pé orílẹ̀-èdè nàìjíríà yìí òun lọ ba iṣẹ́ náà jẹ́ mọ́ wa lọ́wọ́ òjò jẹ́ pé iṣẹ́ kan táwọn èèyàn máa rẹkẹ rẹ̀ bóun fẹ́ jẹ́ lára bó ti wulẹ̀ ọmọ ṣùgbọ́n láwọn orílẹ̀-èdè míì ìṣe ni wọ́n máa ń ṣàfáǹtẹ̀tẹ̀ rẹ̀ pé ah, olùkọ́ ọmọ fẹ́ jẹ́ olùkọ́ ọmọ fẹ́ jẹ́ olùkọ́ ọmọ fẹ́ jẹ́ yàtọ̀ sí pé owó wọn lọ́pọ̀ jù nítorí máa ń jẹ́ pé wọ́n gbàládà tó pọ̀ níwájú ọlọ́run tọ́lá wọn ni wọ́n ń tún àwùjọ sí báwùjọ bá ṣe fẹ́ rí ìbẹ̀ lọ́wọ́ olùkọ́ làwọn olùmọ̀ sọ pé àdìmọ̀ alim ó wà sọ ìwòlù fadli awwal fil mustama olùkọ́ òun náà ni ẹni tó ṣe fọ́ lọ́lájú tí ń ṣe àtúnṣe àwùjọ jù torí pé bọ́bá ṣe jẹ́ nìkan ihun tí bá ń kọ́ àwọn ọmọ iná ni àwọn ọmọ máa lò láwùjọ ihun tí bá ń kọ́ àwọn ọmọ ọmọ tó lè ti nǹkan míì olùkọ́ ni ó ti kọ́kọ́ ṣiṣẹ́ lára ọmọ iṣẹ́ yóò tó bá padà fẹ́ dì lọ́jọ́ iwájú òun ni ó ti kọ́kọ́ ṣiṣẹ́ lára ló fi fà á pé kóhun ló lóore jù nínú iṣẹ́ èyí tó jẹ́ iṣẹ́ èké tó máa fi wájẹ ẹ̀mú nínú àwọn ti ọwọ́ àwọn olùmọ̀ ọfà tó jẹ́ pé lórílẹ̀-èdè mi gẹ́gẹ́ bí sọ̀rọ̀dí ìyá àwọn olówó wọn pọ̀ jù ìdàkejì lọ́jẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn olówó wọn kéré jù ọfà tẹ́ bá ń kọ́mọ ní kíláàsì tẹ́ bá bí ọmọ pé tó kí lọ fẹ́ di lọ́jọ́ iwájú kẹ́ tó rọ́mọ kẹjọ́ sọ pé òun fẹ́ di tíṣà ọ̀nà jí ka tó rọmọ kan tó sọ pé wọ́n fẹ́ dolùkọ́ nígbà tó yẹ kó bá wo olùkọ́ tí ń bẹ ń wájú ẹ̀ tó rí pé bàtà lọ́jẹmọ́ ń di lọ́jẹmọ́ lẹ́sẹ̀ yìí kan aṣọ méjì náà ní pínwọ̀ wá léèwé kódà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ta jẹ́ túdẹ́ǹtì gẹ láti jẹ́ nìkan tí ma àmá ń gbé wọn wá léèwé wọn rówó ra machine wọn rówó ra rówó ra nínú wa lọ́wọ́ wa náà ọfà tó akẹ́kọ̀ọ́ fi rí pé kìí ṣe tẹ́sí máa tọrọ pọ́pọ́lọ́ gójèǹdì ṣùgbọ́n láwọn orílẹ̀-èdè míì Masha Allah àwọn olówó wọ́pọ̀ jù gẹ́gẹ́ bí ìlú ṣọ̀ yíyá wọ́n mójútó iṣẹ́ olùkọ́ ń bẹ̀ débi pé àwọn olówó wọn kọ́pọ̀ jù kó tó di pé àwọn owó òṣìṣẹ́ mi bẹ̀ sí tẹ̀lé pẹ̀lú àmà ọlọ́run àwọn àtàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run nínú àwọn ọṣẹ́ ọwọ́ tọ́jà tí ẹ bá tún mójútó òun náà níṣẹ́ dókítà wá iṣẹ́ dókítà wọ́n wà mọ́ yọ àádìí bèèrè àmúrọ́dù lẹ́kì tó síbò lè sá wọ̀nyẹ́ sí lọ́fùnmù jẹwà òun náà làwọn tó yẹ pé táwọn ara wọ́n wò wọ́n sàn àwọn olùkọ́ àwọn a ìwòsàn ọkàn nígbàtí àwọn dókítà àwọn ara òun ni àwọn kejì nínú àwọn ọ̀sẹ́ tó ikọ́ jẹ́ sí ọwọ́ pé ìpéṣẹ́ tó sì dáa ní kíyàn bá mójútó dáadáa tó sì ṣe ń torí tọ́lọ́run iṣẹ́ dókítà iṣẹ́ kan ní pé ọlọ́run fà àlùbáríkà sí ṣùgbọ́n o tẹ́ni tó bá jẹ́ dókítà náà tóun náà bá wá àlùbáríkà bẹ́ẹ̀ ọlọ́run kó bá àlùbáríkà sí tóun náà bá tó wá jẹ́ nìkan tó ikọ́ wò pé òun fi ń la àwọn èèyàn kó níbi àìsàn onírin ara ọlọ́run bọ́ ọba lékiọlá yóò máa bá jẹ́ nìkan tí ó máa bá kọ́ọ̀lẹ̀ yàtọ̀ sí àwùjọ tí wáyé tí lè pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà wọn ò rò pàwọn ń ṣe ń torí tọ́lọ́un torí owó tí wó rí ń bẹ̀rẹ̀ jẹ wọ́n fi ń ṣe ló fi fà á ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe fún wa lónìí owó rẹ̀ pọ̀ ju tẹ́ tí wọ́n ṣe gangan lọ bẹ́ẹ̀ bá tún sí abẹ́rẹ́ ọ̀ká owó tí wọ́n gbélé lórí owó tí wọ́n pọ̀ ni tó sì jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀ iṣẹ́ ìwọ̀n ọba ni gẹ́gẹ́ bí dókítà kan ti ṣe ó ti ṣàlàyé pé nípìnlẹ̀ owó yọ ọ̀tà déédé pọ̀ ètò táwọn gbé kalẹ̀ náà ni pé táwọn bá sọ̀fíìd àwọn làwọn lówó táwọn bá jẹ́ nìkan tó yẹ fáwọn sọ̀fíìd ẹni àwọn ò ní gba owó kẹkàn kódà sáyé ṣe bá tó wá lọ́wọ́ àwọn àwọn làwọn tó fi owó ẹ̀ lélẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ olóyún ni tó fẹ́ bímọ ọmọ padà àwọn ajẹ́ nìkan tó yẹ pé ìyá ìyá ń bẹ àwọn tó ní àwọn nǹkan yìí wọn ò ní sanwó kankan torí pé ọmọ táwọn fẹ́ gbé jáde àwọn surprise pẹ̀lú ẹ̀ wọn ò ní san one bẹ́ẹ̀ sì ni dókítà ní òní dówó kankan padà ṣùgbọ́n àti ìyá àtọmọ wọ́n lọ jábọ̀ fọ́lọ́run lẹ́yìn tó lé pé wọ́n sọ sí àwọn dókítà wọn ti fowó lẹ̀ fáwọn tó jẹ́ mọ̀lẹ́bí yìí ṣùgbọ́n tọ́nà ọba ní ó jẹ́ fọ́mọ ń bẹ ìyá náà sì wà owó tí wọ́n bá jọ dúnàdúrà láàrin ara wọn ilé wọn fi ilẹ̀ ṣùgbọ́n ilẹ̀ kẹta yìí ni dókítà lọ dórí lórí wọ́n sọ sí fídíò wọ́n sọ sí fídíò àwọn tó jẹ́ àwọn èèyàn yìí wọ́n sanwó pẹ̀lú àánú ọlọ́run àánú dókítà mi ni ó ti yà fi sí owó fún nígbà tí ọba sọ tí ọba sọ sí ìdè pátápátá dípò fọgbà yìí báyìí ó lè ní ẹjọ ten thousand kó ń bẹ fóun fẹ́ fi sàánú yín iṣẹ́ tó dáa ni kí dókítà bá jẹ́ bọ́ bá wa pé òun fẹ́ jọ jẹ́sẹ́ alálùbáríkà yọ́ máa jẹ́ tààlà àlùbáríkà fún bíbẹ̀ kọ́ yọ́ máa jẹ́ pé owó ẹkún iná ẹ̀ nígbà yóò sì máa jẹ́ owó pé asáfẹ́jẹ́ kọ́mọ afẹ́jẹ́ kí èèyàn wọ́ ọ́lá lẹ́ìgbà wọ́n fi lẹ́tẹ̀ pẹ̀lú ìbànújẹ́ sí ìbànújẹ́ nígbà tí wọ́n bá gbà owó òní mọ̀ pé pẹ̀lú ìbànújẹ́ wọn ìfilẹ̀ àwọn olùmọ́ ní pé kò bá màdá kájọ máa rẹ́rìn láàrin ara wa wọ́n tó jẹ́ dókítà ó dunú pẹ̀lú gbígbà rẹ̀ àwátá fún náà ìdùnnú náà láyé fún òun lọ da jù púpọ̀ jù nígbàtí dókítà bá ti mójú pélé yìí nínú àwọn ọ̀sẹ́ tí ń bẹ láwùjọ òun náà ni iṣẹ́ adájọ́ káwọn èèyàn rojọ́ ó sì jẹ́ tó bá wọn yí fọ́ bá wọn yanjọ́ ọwọ́ tí ń bẹ láàrin ara wọn eléyìí kò sí béèyàn ó ti pé méjì mẹ́ta láwùjọ táà ní ẹrẹ́ni pé pé yọ́ máa dájọ́ láàrin ara wa nígbàtí wàhálà bá fẹlẹ̀ eléyìí lọ́pàá tàbí ní baálé ilé tàbí ní baálẹ̀ ládùúgbò tààfi ní ọba àlú nígbà táwọn ṣẹlẹ̀ bá ń ṣẹlẹ̀ wọ́n lè jẹ́ nìkan sí pé wọ́n máa bá wọn yẹjú àwọ̀ yìí tí wọ́n bá jẹjú rẹ̀ nítorí tọ́lọ́hun ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ni wọ́n pín sí ẹyọ kan ní ọwọ́ àlùjẹ́nà nínú ni wọ́n wọ̀ ẹni aláwọ̀kọ́ tí ọwọ́ àlùjẹ́nà náà lẹ́dẹ́ pé ó gbẹ́jọ́ ẹnìké ní gbẹ́jọ́ ẹnìkejì ìwọ̀n tó hẹ̀ sí pẹ̀lú ẹjọ́ tí wọ́n rò ọ̀sáìdì ẹnìkankan iná ló fi gbé dájọ́ lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yọ wà lè ṣẹ́nà nírọ̀rùn ẹni ẹlẹ́ẹ̀kejì tó ikú wọn wọ ní nírọ̀rùn òun lẹ́ tó pé wọ́n gbé ẹjọ́ kalẹ̀ fún ọ̀tọ̀ ní bẹ́jọ́ ṣe lọ òun tàkìtì ẹjọ́ yẹn padà ó gbé ààrẹ fẹ́lẹ́bi ó sì gbé ẹ̀bí fáláre yọ wọ ní nírọ̀rùn ẹni ẹlẹ́ẹ̀kẹta òun lẹ́ tó pé kò ti ẹ̀gbẹ́jọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́jọ́ lọ́wọ́ bí ó tún mẹjọ́ tí ó dà ń wẹ́rí ẹ̀rù

àwọn sì bẹni náà àwọn bá jẹ àwọn bá mú àwọn olùmọ́ ní pé látara àdínsì ló já mọ̀ pé á àṣìṣe ọwọ́ da púpọ̀ torí tí ọba da ni àlébì orí jẹun ẹ̀ nínú àdínsì láti rí pé àṣínú àwọn iṣẹ́ ọwọ́ tó da òun náà ní télọ̀ wà ẹni ọba jẹ́ télọ̀ kó múra sí kó sì má ṣàkóso ń bẹ̀ bẹ́ẹ̀ náà wá ní káfíń kátà èyí tá ń pè nínú ìjà àwọn káfíńtà yìí ọlọ́run bá fa ìgbà kàfí fún wọn látara pé arínà àwọn ànẹ́bí ọlọ́run tó jẹ́ bẹ́ẹ̀ òun náà sì ní ànẹ́bí wa Nuhu alayhi salatu wassalam bẹ́ẹ̀ náà wà láwọn bẹ́ẹ̀ kìlà iṣẹ́ tó dáa lòun náà gbogbo mọlémọlé wọn bá ṣe ṣe ń torí tọ́lọ́run ọlọ́run bọ́ fà ìbáríkà sí fún tó sì tàbò sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn gẹrígẹrí ìtànibí ní pẹ́kẹ́ jìnà sí kọ ma báwọn yẹn gẹrí ẹgbẹ́ kan tẹ̀gbẹ́ kan ilẹ̀ tàbí kọ ma báwọn fáìrù gbọ́n wọn tọ́ ma báwọn ṣe bẹ́ẹ̀ tó ṣe pé lẹ́yìn kọ bá wọn jẹ́ nìkan tó bá wọn ṣàtúnṣe orí wọn kọ bá wọn fa pololo tàbí kọ bá wọn rẹ̀ wálẹ̀ iṣẹ́ tó ń lọ́nà báyìí kàdùn rẹ̀ jẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ tó bí ti jẹ́ nìkan tó pé ọmọ jẹ ẹgbẹ́ kan lẹ̀ fáwọn èèyàn òun fẹ́ ẹgbẹ́ kan lẹ̀ iṣẹ́ tó léwu ni o bẹ́ẹ̀ náà ní tí ọdẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí là mójútó iṣẹ́ kan ni tó da tàbí gbọ́dọ̀ mójútó torí pọ̀pọ̀lọpọ̀ àyàn máa mú oúnjẹ lọ́kùn látara bẹ̀ wọ́n máa mú àwọn ẹyẹ àwọn ẹranko wọ́n máa mú lọ́kùn àwa mùsùlùmí la gbọ́dọ̀ ti iṣẹ́ yìí mú púpọ̀ la gbọ́dọ̀ ti mú púpọ̀ ló fi jẹ́ pé nígbà kan tí wọ́n bẹ bẹ́ẹ̀ lọ wa pé tó ẹran tí wọ́n bá jẹ ẹran ẹ̀gbẹ́ tá a lè jẹ́ àbá lè jẹ́ eléyìí láwọn olùmọ̀ ti rí táwọn sọ pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí ló fà torí fún àwọn tí wọ́n ń tẹ́ àwọn oníṣègùn ni tóun bá dé yọ́bọ̀gún ìbọn èyí tó fi lọ́pọ̀ ẹran yọ́bọ̀gún ẹ̀ òun ò sì mọ́ bí sí láì kẹ́kẹ́ tí é pé mùsùlùmí làwọn olùmọ́bí sọ pé a gbọ́dọ̀ jẹ ẹran tó jẹ ẹran ẹ̀gbẹ́ bíbẹ̀ ẹ̀kọ́ tó wáyé mùsùlùmí lọ́ba pa á <laughs> oúnjẹ tó dáa ni o torí pé tọ́bí ètí ìjẹrin tá a lè jẹ tí ìjẹrin tí máa ń pẹgbẹ́ rẹ̀ ohun tá a lè jẹ ni bẹ́ẹ̀ làwọn ṣẹ́ ọwọ́ mi àwọn ṣẹ́ ọwọ́ mi àwọn ṣẹ́ ọwọ́ mi tí a bá ti ṣe ń torí tọ́lọ́run èèyàn gbẹ̀lá dá lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àna ọlọ́run abẹ́lọ́run gbogbo sẹ́tẹ́nì kọ̀ọ̀kẹ́ wá ń ṣe fọ́lọ́n kó bá fàdákàtì o kọ́lọ̀n kó bá fàìbákà sí o kọ́lọ̀n kó bá fàìbákà sí o gbogbo bá a ti ń ṣe àfẹ́ jẹ haram ọlọ́dàkùn máa jẹ àjẹ haram gbogbo bá a ti ń ṣe afẹ́ máa jẹ halali ní ọlọ́dàkùn jẹ́ kí rí halali jẹ ọlọ́lá haúlá ọlọ́kùn الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوك فún Ọlọ́run Ọba àti tẹ́sílẹ̀ fún àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kí a ti lè kọ́lọ̀ bá ń ra ilé àwọn sáábẹ̀ rẹ̀ àti gbogbo àmùsùn lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀sà ohun tí mo tún fẹ́ tẹnu mọ́ ní kútùbà ẹlẹ́ẹ̀kejì òun náà ní tí ó kó àlẹ́gbà sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ púpọ̀ níbi ọ̀rọ̀ tí ó kó pé ká mójútó inú hadithi kan ó ní pé lílẹ̀ bọ́ọ̀rí sí eléyọ́ máa bẹ fún gbogbo àwọn tí ikú bá máa ń gbin igi tó jẹ́ kí eléso wọ̀lẹ̀ bọ́ọ̀rí so ajẹrùn fi kú lè mọ́ yóò sí ibòhùn náà ẹni tó bá gbin igi eléso yọ́ máa ní ládá lórí gbogbo ohun tí àwọn èèyàn bá ń jẹ látàrí èso rẹ̀ yìí tí bá ń wúlò fún wọn bẹ́ẹ̀ kódà fún ó fi kí yìí fún ó fi kí àgbo kálàáfẹ́ òde yọ gbàládá bẹ́ẹ̀ kìí sàwọn èèyàn nìkan ẹyẹ náà débẹ̀ òun náà jẹ́ ń bẹ̀ yọ gbàládà torí ẹ̀ àfa àbùkọ́rí àti mùsùlùmí ló gbájú sí náà jáde inú ọ̀rọ̀ mi ànábì wa muhammad sallallahu alaihi wasallam sọ pé máa ń ká nẹ́tì láhù abudun fáliyẹ̀ zira àhà ẹni yóò tó bá ní ilẹ̀ kọ́yà lọ fi dáko ẹni yóò tó bá ní ilẹ̀ kọ́yà lọ fi dáko fàyín láhùn yẹ̀ tẹ́tẹ̀ tó jẹ́ púpọ̀ lágbára láti filẹ̀ náà dáko wa á jẹta ha ọkà gara lórí ẹ̀ fáliyàm ha àkọ́hù ní muslim ọyà jẹ́ nìkan tó pé yóò fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kó fi dáko kó fi dáko wọ̀ láàyò àjẹrò ha ìyá òsì gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ fún òun lówó kan bẹ wọ́n pín fún arákùnrin yìí nínú àwọn tí wọ́n pín ilẹ̀ Khaybar fún nígbà wọ́n jagun Khaybar ilẹ̀ náà wọ́n pín àlẹ́bí pín fáwọn sàábé tí wọ́n lọ jagun yìí ẹgbẹ́ kan wá ń bẹ tó yẹ pé wọ́n pín fún arákùnrin yìí arákùnrin wá fi ilẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ń sọ ọlọ́run bá fi kúrò láyé kò sí nǹkan kan bẹ́ẹ̀ tábò bá fi kúrò láyé kò sí nǹkan kan bẹ́ẹ̀ tí Umaru náà fi ń lò gbà Umaru wá kọjá ń bẹ wá bẹ́ẹ̀ gbà ta ló nílẹ̀ yìí wọ́n wá ní lámọ́yín lónìí kí ló dé ó ṣe bí ilẹ̀ nẹ́nu ẹ̀lọ́bà ń pè wá àfá ọmọ ìwà sọ fún pé mo dé bí ilẹ̀ rẹ mo wípé ò ṣe dá kẹta lọ fi dákò tí wọ́n lẹ́gbọ́n sáà níbi wípé ni yóò sọ bá nílẹ̀ kan ọya lọ fi dákò arákùnrin sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ òun fi ilẹ̀ náà wọ́n mọ́ sọ pé ah tọ́ ọ̀bá ti wá ṣe bẹ́ẹ̀ yá fún àwọn mùsùlùmí kí wọ́n fi dákò wọ́n náà lóní ṣùgbọ́n fáwọn mùsùlùmí kí wọ́n fi dákò arákùnrin lóhun ò ṣe bẹ́ẹ̀ ah ó mọ̀ ní pé èmi wá ń pọ́ látẹ́ o pé tó láàtọ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ arákùnrin bá bọ́ sínú lọ́wọ́ bẹ́ẹ̀ sí kí pé ó mọ̀rù gáà sí pé ó mọ̀rù fẹ́rẹ̀ẹ́hun jẹ́ ní o ó mọ̀rù fẹ́rẹ̀ẹ́hun jẹ́ ní o ilẹ̀ òun òun ló wọn ò fi dákó ọ wá ní pé tó láti àwọn èèyàn ó fi dákó ó mọ̀rù wá pé àwọn èèyàn wá sí kútúbà fún wọn ọ wá kà ní sí fún wọn pé tí ọ̀bẹ lágbára wà á jẹta gara ń náà ha muslim ajé kí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kan ajé kó wọn fi ń eléyìí ni mo fi sọ pé kí ó fi ilẹ̀ tú nígbà tó ní fi láti sọ bá gbà lọ rẹ̀ tú fi èèyàn tí mo jẹ̀bi rẹ̀ àwọn èèyàn ní pé rẹ̀ ó mọ̀rọ̀ jẹ̀bi òwọ́lọ́wà lórí òdodo èèyàn wọ́n ní pé rẹ̀ ó mọ̀rọ̀ jẹ̀bi o òun lọ jẹ̀bi o ẹ̀yìn èèyàn tí mo jẹ̀bi rẹ̀ wọ́n ní rẹ̀ ó mọ̀rọ̀ jẹ̀bi o òun lọ jẹ̀bi o tó bí mo ṣe wí yìí ọlọ́run bọba àlekẹ́ ọlá ó jẹ́rìí sí bẹ́ẹ̀ o bákan nínú hadithi mi ó ń sọ ọlọ́run ọba nínú sọ ìfọ̀kọ́rí ó ń sọ ọlọ́run ọba ní pé mọ̀nkánì ti láwọ àwùjọ ní fàlùyẹ zìrà àhà ẹni yóò tó bá ní ilẹ̀ ó yà lọ fi dáko a ó lè yẹm náà àpá bíbẹ̀ kan ó kílẹ̀ fọmọ ya rẹ̀ kó wọn fi dáko fàyìnà àbà tọ́ba wa kọ̀ jálẹ̀ tó lóun ò ní gbà òun ò sì ní fẹ́ lómi kó fi dáko fàálì yóò ń ṣètò àrùbá wọn ni ká gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ wọn ni ká gbalẹ̀ yẹn lọ́wọ́ eléyìí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ní fi ń sọ fún wa nípa pé ká àrọmọdọ́mọ wọn wọn ti fi ájá múlẹ̀ fún wọn lọ́nà táwọn òkè ẹ̀ lérò ṣùgbọ́n gbogbo àdéhùn mà tí ọba mójútó ká dáko tó ṣe pé wọ́n kẹ́yìn sí àwọn nǹkan ẹ̀rí inú ìlú ilẹ̀ lọ gẹ́gẹ́ bó ti lọ láwùjọ tí wà yìí ìjọba ni ọba mójútó ìjọba ń tún sàbòsí wa fún pọ́ lórí agbọ́nrin kò síṣẹ́ kò síṣẹ́ kò síṣẹ́ kí ni jẹ́ kò síṣẹ́ lórílẹ̀ yìí àwọn ọlọ́yẹ ká máa jẹ́ fáà máa sọ pa àyà ṣe tó yẹ kó bá wá fẹ́ dé gbogbo àwọn ilẹ̀ tó lọ káàkiri ó yẹ kí ìjọba bá ronú sí pé ibí yìí màálù la fẹ́ máa fi ṣe ibí yìí ewúrẹ́ la fẹ́ máa fi ṣe ibí yìí ehoro la fẹ́ máa fi la fẹ́ máa fi já eléyìí ẹyẹ la fẹ́ máa fi ṣe eléyìí igi la fẹ́ gbìn síbẹ̀ igi eléso onírẹ̀rẹ̀ mángò la fẹ́ gbìn eléyìí sí 200,000 hectares la fẹ́ fi gbìn mángò lásán ìjọba bá bá wa mójútó pé pé kọ̀wá ní sí àyípo ọdún a máa jẹ mángò lọ ni àti kásù dáadáa pẹ̀lú àna ọlọ́run wọ́n látara kó orílẹ̀-èdè tiwa epo nìkan wọ́n mójútó gbogbo àwọn nǹkan ìwọ̀n mójútó fún wa mọ́ ọfà táwọn nǹkan yìí ti ń lọ bẹ́ẹ̀ àwọn ohun tí ò yóò wù lórí igi tẹ́ àwọn ohun tí ò yóò wù nú gbó àwọn ewé pé àwọn nìkan iná lọ tún dé àwọn ohun pé wúlò fún wa ìjọba ọba wa ronú sí nínú nǹkan tó téèyàn bá rí ronú tíjọba bá bá ronú sí lórí ẹ̀ nípa àwọn agbègbè yìí igi ọ̀pẹ ni ẹ ti gbìn lọ ṣe pé yọ pọ́ àwọn igi ọ̀pẹ yìí onírẹ̀rẹ̀ nǹkan láàmú látara ọ̀pẹ pẹ̀lú àna ọlọ́run tó sì jẹ́ ti halal àwọn ibi dì ẹ̀bá ẹ mójútó pé àwọn ogbà ohun tá a bá ń rí lérè ibi ìlà máa kó sí ibi ìlà máa kó sí ibi ìlà máa tọ́ rẹ̀ sí ibi ohun tí ànábì wa Yusuf alayhi salatu wassalam ohun tó bá tó bá àwọn ará egypt mójútónù tí gbogbo ayé ti gbádùn nígbà náà bíbẹ̀ kọ́ gbogbo ayé ọba jẹ́ nìkan tó yẹ pé ibi ni ọba pa wọn fún egypt nìkan lọ́sẹ̀kùn nígbà náà pẹ̀lú gbìyànjú ànábì wa yusuf alayhi salatu wassalam gbogbo àwọn ìlú ni wọ́n wá sílẹ̀ egypt nígbà tí gbogbo wọn tí gbogbo wọn gbìn tí ọ̀padà wù tójú ọ̀rọ̀ kó jíjọ ọdún méje àǹfààní ìwòrí ànábì wa yusuf alayhi salatu wassalam láyé fi là kúrò níbi ìyàn èyí tó mú nígbà náà bóò ni ọba ti dáa tó ìjọba bá bá àwọn ní àmójútó àmbẹ́lọ́n kọ́lọ́mọ ọba lè kíọ́lá ó pọ̀ bá kàbí tẹ́tà ń ṣe o àmbẹ́lọ́n kọ́lọ́mọ ọba lè kíọ́lá kó má dá wàhálà mú ká tó rí jẹ o kó má dá wàhálà mú ká tó rí mọ́ o wọn ọba yóò tá ń ṣe níṣẹ́ kọ́lọ́mọ ọba fàlùbáìkà tó pọ̀ sí